Dore, dore, ìpọ́n ìpọ́n nǹkan tí mo sọ náà nìyẹn ìpọ́n yàtọ̀ sí ẹgbọ́n nǹkan tó ń pè ẹgbọ́n nǹkan tó ń pè ó dá tó bá jẹ́ ìpọ́n lẹ sọ remi lẹ ń pè yẹn ìpọ́n ni mo pè dòre ìpọ́n dòre ó ṣe ìpọ́n remi. Ah! Ah! ẹ jókòó ọkọ rẹ ti nìyí àwọn kan wà tí ò ní àmì lábẹ́ bàbá dẹ̀ sọ pé ẹ ẹ ṣáà wà mí o ẹ ṣáà ní àmì tó wà ń bẹ̀. ẹ ṣáà wò lórí ìpọn ẹ tẹ̀síwájú lọ. ẹ káàsán ẹ káàsán kí lorúkọ yín. Abíọ́dún lorúkọ mi ṣọmọ Yorùbá ni bẹ́ẹ̀ ni sà ṣé lè kéde Yorùbá dáadáa. ẹ wo owó tó wà lọ́wọ́ mi àti ìwé. bẹ́ẹ̀ ni tí ẹ bá ti ka nǹkan tó wà nínú ìwé láàárín ìṣẹ́jú mẹ́ta ẹ máa gba five thousand àmọ́ gbogbo àṣìṣe tẹ́ bá ti ṣe kẹ́tò kà tán ẹ máa máa yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred lórí owó yín tó tẹ́ lọ kò sí ṣòro ẹ já lọ. ìran abógodé tàbí ajíbógodé ló ní iṣẹ́ ọnà iṣẹ́ ọnà igi àwọn ló ń gbẹ́ ọpọ́n ìjẹun ilẹ̀kùn ilé yìí tí wọ́n. ilẹ̀kùn ilé èyí àwọn àgbà ń pè ní àṣẹ àṣẹ àwọn ló ń gbé àwọn ló ń gbẹ́ kò sí kò sí kò sí ẹ̀ẹ́dẹ̀ àwọn ló ń gbẹ́ ìpọ̀n tí a fi ń. Hmm, kí lẹ pé ìpọ́n. ẹ wo dáadáa. dòrè dòrè ìpọ́n. ìpọ́n ẹ̀gbọ́n nǹkan tí mo sọ náà nìyẹn. ìpọ́n yàtọ̀ sí ẹ̀gbọ́n nǹkan tó ń pè ẹ̀gbọ́n nǹkan tó ń pè ó dá tó bá jẹ́ ìpọ́n lẹ sọ rèmí lẹ ń pè yẹn ìpọ́n ni mo pè dòrè ìpọ́n dòrè kò ń ṣe ìpọ́n rèmí. ẹ jókòó ẹ jókòó ọkọ rẹ ti wòye àwọn kan wà tí ò ní àmì lábẹ́ bàbá dẹ̀ sọ pé ẹ ẹ ẹ ṣáà wà mí ẹ ṣáà ní àmì tó wà bẹ́ẹ̀ ẹ ṣáà wò torí ìpọn ẹ tẹ̀síwájú ìtúyọ tí a fi ń tọbẹ̀ tọbẹ̀ tàbí tọbẹ̀ láyé àtijọ́ sí síbí òyìnbó nígbà náà àwọn ìran náà ló ń gbẹ́ àwọn ère òrìṣà àti àwọn ère tí a fi ń ṣe ààfin lọ́ṣọ̀ọ́ ilẹ̀kùn tí wọ́n ń lò nígbà náà abógundé abógundé ló ń gbẹ́ nítorí náà ni a fi ń pe ilẹ̀kùn ìgbà náà ní abógundé a kò mọ̀ bóyá ilẹ̀kùn náà ṣí ṣí a kò mọ̀ bóyá ilẹ̀kùn náà ṣì kì ní ilẹ̀ wa kò pẹ́ tó kásẹ̀ nílẹ̀ bí kò bá tilẹ̀ kù mọ́ bírú ilẹ̀kùn bírú ilẹ̀kùn bẹ́ẹ̀ bá sì kù abógundé ni àwọn àgbà yóò máa pè é ibi tí irú ilẹ̀kùn bẹ́ẹ̀ lè kù sí ní ẹnu ọ̀nà ilé òrìṣà tí a kọ́ tipẹ́ tàbí ẹnu ọ̀nà ààfin ọba tí a ti kọ́ tipẹ́. ọ̀làjú òde òní Ti ti mú kí ilẹ̀kùn òyìnbó. ẹ má bínú ìṣẹ́jú mẹ́ta ti pé wọ́n já fún wọn ní ilẹ̀ ilẹ̀kùn abógundé ni wọ́n ń lò ní ilẹ̀ yorùbá bí kò bá tilẹ̀ sí ilẹ̀kùn abógundé mọ́ àwọn eré òrìṣà àti eré tí a fi ṣe àfin àwọn ọba aláyé lọ́tọ̀ọ́ sì tún wà títí di òní yìí abógundé tàbí ìran rẹ̀ ló gbẹ́ wọn àwọn agbẹ́gilére ló tún agbẹ́gilére agbẹ́gilére ló tún máa ń gbẹ́ odó àti àwọn ohun ọ̀ṣọ́ mìíràn tí a ń fi igi ṣe igi igbó ìgbòdán ìgbódàn ìgbódàn ìgbódàn àti igi ilẹ̀ ọ̀dàn ní ọ̀dàn ilẹ̀ ọ̀dàn ilẹ̀ ọ̀dàn ọ̀dàn ni wọ́n máa ń lò táìmù ìjẹ̀bi lọ lọ́rùn àmọ́ ẹgbẹ̀rún ọ̀dẹ̀rẹ̀ àgọ́ àgọ́.